ẹ̀yọ̀ alkhairi alberka kìdé ọjọ́ yìí ni ọjọ́ bí ẹ káà kìdé jùpò ọjọ́ bí àgbójú lè pé wà ẹ̀wọ̀n kì í hókù bá náà sọ̀rọ̀ ojú òkè édú pẹ̀lú nà màtí ebi ẹ̀dáàbò bí ẹni nà màtí ebi ẹ̀jẹ̀ òun nìka ebi kó àgbàdé àwọn mùsùlùmí alóògbé ẹlẹ́dìmáàlì. mmadụ na ego abụ ubi adịghị òmúlẹ̀ kẹ̀ẹ́sẹ́ ní káàdì islam bàtà mùsùlùmí kúmá wá nẹ̀ akẹ́gbàdú kàkàrí àgbàgbé abóhùnmáfájà mùsùlùmí by islam ìgbókù ẹgbọ́ sọ́ọ̀bù ìgbóhùnmáfájà àdúrà ìdíkẹ̀ kí islam tù gbódú ẹ̀yẹ o lódó na ẹ̀yẹ Muhammadu muhammad ìmáta kàlẹ́ adúnáwó òǹtẹ̀ǹtẹ̀ afáró àgbàdé àmẹ́wú àbókù ma ti ewu dágbó dágbó ebìlí màá mi ya èyí ti lulẹ̀ ọjọ́ àná gbogbo màá bá ọ̀pàjẹ̀tọ́mọ kàdí bóòmù àti mùsùlùmí màdí mọ̀ràbà àbóòmù àmọ́ àti mùsùlùmí màdí èkìtì ọdún màá jẹ́ o màdí mọ̀ràbà ìjẹ̀kóte ṣe bó bá sí àgbàdo ọjọ́ mẹ́ta na kúdọ́ àyájú jíjọ kìkì ìyé mọ́ lérò kàánù sí lérò a máa lè mẹ́rẹ́ kẹfó gbé àdínú ògùn kẹ́kọ̀ọ́ kẹ́nà sí obè ẹ̀nà sí ìgbéwú ẹ̀nà sí ọtéwú ẹ̀nà sí alẹ̀ ẹ̀hùn púpù máa ṣe ìṣìṣẹ́bọ ẹ̀nà sí òun mẹ́rẹ́ tí wá sí ìsìlám tẹ́yìn omi ìdọ́jọ́ náà ìsìlám rẹ̀ yá ti kù ẹni ìgbéwú rẹ̀ ti kù ẹni ìgbéwú

ẹ̀kẹ́ àwọn olóòjá nẹ̀ wá ní ojú ànẹ̀kára ẹ̀ tẹ́kẹ́ àwọn mùsùlùmí gbogbo máa tẹ̀ pẹ́ méjì gbólógbóló ẹ̀pẹ́ méjì náà kó káàdì gbé àmùsùlùmí fẹ́ kú màdé àmùsùlùmí kó màdé àmùsùlùmí kó màdé àmùsùlùmí àdàkà mi ọ̀làgẹ́yìn àmì ìfẹ́ òkòkò màdé

ẹ̀fọn mẹ́fọ́ àyà mẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ̀ kẹrin máa mẹ́ kí inú rẹ̀ ẹwà ẹ̀fọ́ wa kájẹ̀ máa ké bú àmọ̀kú ẹ̀dùkú ẹ̀mẹ̀ máa dáadé ẹ̀dù ìgbà àmọ̀kú ẹ̀ kẹ́kọ́ ọmọ ìsìlámù ẹ̀jẹ̀ sì yé ìsìlámù kẹ́ ní ó ní ọ̀nà jẹ́ jẹ́

ẹ̀kí jẹ́ ẹkùn àfọ́àlùkẹ́ ẹ̀tí àmùnáàdìkì nítorí ọjọ́ ẹnìfẹ́ lẹ́mark ìmẹ́rù tí àmùnáàdìkì ewẹ́ta yẹni fẹ́ ṣírí mùnáàdìkì náà bẹ́ẹ̀ máa ṣàmì mùnáàdìkì mẹ́gbọ́ máa ma ọrọ̀ òjìlẹ̀ òjìlẹ̀ máa àlímà kàkà ejìlẹ̀tẹ̀ máa náà kó ojú máa bù tó máa kó ewu máa ní ìjọba àyà ọjọ́ الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين àwọn àjìbẹ́ màmá màkáàdìrí tó tẹ̀lé ọmọ́ra àwọn àjìbẹ́ ẹgbàdà àwọn àjìbẹ́ ọlágẹ́yìn àwọn àjìbẹ́ adaka àwọn àjì amùsùlùmí kókù amùsùlùmí ọdẹẹsẹ amùsùlùmí sẹbọ dúkìá àrùlọ jáde amùsùlùmí máa kọ́ ọ́dá máa kọ́ ègbè kí wé sí amùsùlùmí máa kọ́ ọ́dá máa kọ́ ọgbọ ìyàlẹ̀ kí wé sí àbókùn á ti dégú dájú gbòkì dégú má dé máa ebe ka gbóògùn kẹ́kọ̀ọ́ já ìdílé mgbe á ti gbégún gbàgbóògùn àmá ti gbégún amùsùlùmí ẹ̀rà máa fi dájú ewu àyájà àdúró ọlọ́dà ọ̀mọ̀dá àmúnẹ̀ tìbí ọdẹ ewu àyà màjẹ ìwúlé ni àmá ìfẹ́kù mà àtàwọn owó ẹ̀ma mà ma kẹ́kọ̀ọ́ rẹ ẹ̀rù kà mà má sábà ma ọjà nẹ̀gúnmẹ́ ní òbí pọ́ máa ẹ̀wọ́n àti ẹni tó fi tọ́ mẹ̀gúnmẹ́ ìmájà lọ ọjọ́ méjì ní tẹ́sí má kó egúnmẹ́ dùn ló tó ṣe gbádà ẹ̀mẹ̀rún àdé gbádà ẹ̀mà kùn ní ṣe búkà ọ̀rẹ́ màdíjà rẹ̀ rẹ̀ ìbẹ́kùn àmádẹ̀rún lẹ́dùn ní àmàjò jẹ́kọ̀ gẹ̀gẹ̀rẹ̀ rò ìbẹ́kùn àdúgbò mẹ́rin mùsùlùmí ìdé ipò àbẹ́ẹ̀lẹ̀ ajá màmá kó lọ ọgbọ́jọ́ ìkóbi ẹ̀rẹ̀ fìlà ní ẹ̀yìn tí kò jẹ́ àkọ̀lá láti bí ẹ̀ àlèbínà ìtẹ̀sìtúnà káàkiri ní àwùyà bókù màmá mi káàkiri kó àmàtẹnu mọ́lẹ̀ máa tẹ́ǹkọ̀lá ní àgbàdo òde bá kó kù di òde owó ẹ̀ máa rẹjà máa kẹtọ́ ẹ̀ máa kẹtọ́ ẹ̀ ẹ̀

ẹ̀kẹ́ na kí náà tàwọn máa rẹ̀ ọjọ́ fi dẹ́kọ̀ tí ó fi dò jí máa ọ̀nà bá yẹ́nà mẹ́mà wọ́n náà ẹgbẹ́ alụọ na òdè fàánì mẹ́mà wọ́n náà ẹgbẹ́ fún àjẹ́kọ̀ ẹgbàgbà mẹ́mà wọ́n náà ẹgbẹ́ máa

a àmọ̀mọ̀ ya mùsùlùmí kà ní ma yàn mọ́ àbógun ẹ̀ máa tèrè ó nà ẹ̀yìn agbẹ̀jọ nà ẹ̀mẹ́gun ẹ̀lú pàpọ̀ ẹ̀m kà ma rẹ̀ ọmụ àwọn àjọ ọmọ gẹ́lẹ́ àní kàkà àbógun ẹ̀kọ́ àwa tẹ́ ya iṣẹ́ ẹ̀dẹ̀tẹ̀rẹ̀ sí na ní àbójẹ́pọ̀ màdéèrò mẹ́ máríà náà adájẹ́ fọ́nà ẹ́yìnbó dúkùn màṣẹ̀ fúwákúwákúwá yẹ márebe tẹ́dọ́ àdínì Islam ti àdínì ìzà ìgbé àdínì òjímá àdínì ẹ̀fẹ́ àdínì ìtọ́ ìgbé wọ̀lá ìfẹ́kù ẹ̀nà ó ti mùsùlùmí nígbẹ̀rún rán ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹgbẹ̀rún Islam sake dufe don wa wa ma kafiri izina yastafiduna alkafirina awliya biduni ọjọ́ na yastafiduna inda mulisa ozima mẹ́tẹ́ mi pé wọ́n wà rẹ̀ fọ iná ìzẹ́ta lílá ìjẹ̀míà ọgọ́dún ti máa pa tó sọ̀rọ̀ ọgọ́ rẹ̀ ọgọ́dún kùtàtẹ̀ ìgbòdìlẹ̀ kàmá àmúnábìtì àmájáde àmàkáàdì lọ́jẹ́ rẹ̀ ẹ̀fàdú kàkà ìyàlẹ̀ àbàdá múmi pàápàá káàkiri ẹni tọ̀ àdúré máa ṣàtí ní ó sí àmì múmi náà ní apá ilẹ̀ èdè nàmà náà nẹ̀kẹ́ alẹ́ ìbẹ̀ ìṣe ìdábàdá rẹ̀ àti ní ẹbí tẹ́tẹ́ dúdú òdìrún kò nẹ́ka kò nẹ́ méjì àmì bìláàdì ẹ̀nà máa lè bọ́ àmì ìlú mẹ́sùlùmí ẹ̀nà máa lè bọ́ máa má sábò máa dùn má tí street máa kù máa nẹ̀ máa kù máa gbè máa dùn náà fún máa tó ṣe mẹ́ ọdún rẹ̀ àti ilé ọ̀hún èkú méjì kété àwọn ẹ̀sẹ̀ ayé ìṣẹ́kọ̀ọ́ ẹ̀ má jẹ́ lábẹ́ àjọ. wọ́n wá bọ̀ ánẹ́kọ̀ọ́ àti àmàkùnjẹ́ àlùdọ́mọ́ra adịmkwa adị amanata n'ihe maka na dị n'islam ele mmadụ n'islam ga-abịabitere adị n'islam tenti ma je ma ya ma aleba alebe yini ma anya arụ na 2 bilion ịdị milion 2 bilion oja na china oja na india na amusulim adọba amachi minority na million Ogan China, I'm Nyamaika, Nyakade, I'm aware to si whole population of Nigeria. Indonesia, 90%, 98% by Muslim. Turkey, Islam ẹ̀kúwá ẹ̀wà jẹ́ ẹ̀bà ti Mùsùlùmí ẹ̀wà ti Islam ọ̀rọ̀ ẹ̀mọ́ tẹ́ òde ẹ̀sálà ìfọ̀rọ̀

mechie nwata nị wọkọdịnezala alesi ọjọ́ dịka mma ya kwụrụ anụ ụlọ ume ka gani amegmenti muslimi mebi lain jụọ agbada islam ma ikwu kwuru labọjọ gani ka ndị ahụ ịdafeli ikum ayatulwa ebadukwu megba ya ụjọ n'irọgbu anị alkur'ani anị muhammad olu hadid islam yukfaru biha

iṣẹ́ olùka ìṣe mà bí iṣẹ́ àṣe mẹ́mà olùka olùfẹ́ lẹ́tẹ̀ dé nípa àjáde kó olùka òun lẹ́tọ̀ àjáde kó olùfẹ́ àmì tọ́pìkì òun lẹ́tọ̀ àmàjáde dìkọ̀ ìnẹ́kùn tẹ́kùn mẹ́mà mọ́ ọ̀tà màgẹ́ akpọ ya ote

mena muslimi jɔy nya satana kuma ɛfɔ ima tɛ a kuli kɔjɔ ɛna muslimi dide kuma le bɛn o ekɔjɔ dɔ da kuma nya tɛn tɛ kuma yi le tɛ ami bɔ aya tɛn maya ayi le tɛ sɛ yɛ kuma de ɛnti da ma yɛ àmẹ́ olùkọ́ ẹ̀fà jẹ́ tọ́ọ̀bì fún ẹni ṣé kí àmì ní òun wà ń lójú rẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ màgídà rẹ̀ ejú ẹ̀ ìgbà ọjọ́ rẹ̀ ẹ̀jẹ̀ tí káàdà tí ìyá yìí mẹ́ta balẹ̀ tẹ́ta mẹ́má jẹ́ ní àmà ya ní gbogbo ni ó lè ó lè yí sẹ́yìn àbùkù kí mẹ́ọ̀kùn àkọ́ ráì kò lè mẹ́tò religion nàìjíríà wẹ̀tẹ́ ẹ̀jẹ̀ ń pa ẹ̀ka ala ẹ̀nẹ́kẹ́ aláàlejò náà àkọ́rọ̀ àti mass of christ àwọn ilé ẹ̀yìn jẹ́ ká ẹ̀nẹ́kẹ́ alùpùpù kápítọ̀ kàkó ẹ̀yìn ne wẹ̀tẹ́ nẹ̀ ẹ̀nẹ́kẹ́ ẹ̀nà àkọ́ òbí gbogbo àkọ́ òbí kò yọ ma náà rẹ̀ ẹ ò jẹ́ bá a ti kọ̀ọ̀lá kóòdù ẹ máa mẹ́kú kóòdù ẹ máa ká ẹ̀ka ẹ̀ fẹ́ẹ́kùtà àwẹ̀rẹ̀ ẹ̀wẹ̀rẹ̀ àpamọ́nù dá àgbàdì wa àbá àpamọ́nù màjìkàjì àgbàdì mẹ́ ẹni mọ́nù mọ̀ọ́dà ìsìlá ẹni mọ́nù mọ̀ọ́dà gọ́ọ̀mẹ̀ntì èyí ni kà máa pa káì ẹ ọ máa bí kẹsì

ọmọ ẹ̀wà ẹ̀wà pílò ìsìláàmù ọmọ ṣe pílò ìsìláàmù ọwà pẹ̀lú ṣáàmbà nàìjíríà méjì ní ẹ̀mà ẹgbẹ́ pílò ìsìláàmù àtàmì kírísẹ̀ jìbẹ́ nùkùn ẹ̀yìn àmàlẹ́ nàìjíríà máa ń bá àmà ẹ̀wọ̀n àkùn muslim muslim ticket lẹ́yìn ẹ̀ kò sí ẹgbẹ́ ábìdẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ you will go order. everywhere to will go order. Dídábálẹ̀, àǹbólẹ̀, ẹgbà jọ́k màkà, èyíkẹ́ tàkà jẹ pálẹ̀tẹ̀ jẹ wà láàyè gbogbo àjò jẹ́kọ̀ máa nà lù máa fẹ́ wọn. Yàjẹ́ mẹ́wọ̀n máa dá lu ánáàkà, mẹ́ni ìyá yẹn tẹ̀ láti ẹ̀lẹ́yọ̀ ìmàlú. káwí musiri eh, màmá mama àgbà ńlẹ̀ màládọ́là amányàmà àmẹ́lákọ̀ọ́sì ànyà àmà má mẹ́gbé ma kó lẹ̀ bẹ́ẹ̀ mà tùlà ma rẹ̀ mà yá kí kújà fún wa. yá ma ya àmà àlùkù ma ọ̀jẹ̀ máa ma ma máa nẹ̀ ìfì wọn la mú àkàndébí ẹ̀nà àmọ́lẹ̀ ẹ̀dọ̀ máa ń pàdé máa nẹ̀ mú yíkì akọ́ṣọ́kà tó ẹ̀dọ̀ máa ń pàdé ẹ̀dẹ̀ pàdé ẹ̀lẹ́ ẹ̀yìn akúkò wọn yẹ́ ni kú mú tú bẹ̀rẹ̀ ìzìkù ẹ̀yìn akúkò ẹ̀dẹ̀ pàdé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ìkìlẹ̀ yá lulẹ̀ wọ́n láì

amajani wacho pia na imeba ilikate tuela kitego ina wikana ni kafirina na fibu ebadu meni upenda kwa makafiri je mena amakafiri umojo da jama kerebram imagojile beiba qalu alam nasau alaikum kama rawatu maka maka jinka acha acha tudieme ama haika domo ni aka islam yo lẹ́yìn musulmi àti dúnú àti mú àti má sọ ونمنعكم من المؤمنين ẹgbàdo àná kọ́ọ̀dà nyàmì múmi ní àmàjẹ ọmọ anọ wa tẹ òjì mẹ ọsẹ ní fẹrẹ lẹni ìjẹ lẹ ẹgbùn jẹ ẹgbùn lẹ wà wá wìyà kún bẹyì lẹ kùn yọmọ ẹkìyàm ọjọ ayé àtàjọ àgbàdé mọ ọjọ kọ àwọn wà lẹni yẹjà ọwọ wa wọlé káàkiri ní alẹ mú mi ní nàìjíríà ọgbẹgbẹ lẹ yìí ilẹ̀ gbàdúkọ ọjọ́ jẹ́ akáàkiri ìṣẹ́ akáàtẹ̀ mú mi ní gbégbé rẹ̀ ẹ̀wọ̀n máa tán ọjọ́ yìí ọwọ́ ọ̀làkà ìwẹ́kẹ̀ ti mùsùlùmí pẹ̀lú òsì mùsùlùmí ẹ̀dá ọ̀pọ̀lá rẹ̀ ọjọ́ ní gbégbé rẹ̀ pa mú mi ní dé náà bí ká mú mi ní sálẹ̀ gbégbé rẹ̀ àlè والمسلمين يقولون ولا يرضى عليهم àmì mùsùlùmí àmà akáṣẹ gbégbé rẹ ẹnkú sì mú ẹ̀kọ́ àmà kóde ẹ̀wọ̀n àdágbòjọ́ pàpà ìdàbà rẹ ọ̀là dúkìá lulẹ̀ ń wà ẹ mà sí ìsìlámù ní ojú jẹ́pẹ̀ ẹ̀rú ló ẹ̀ mẹ́gbọ́ ẹ̀kọ́ ẹ̀mà tàbí ẹ̀jẹ̀ bìháyì ha wọ̀wá ànàpéyìn kọ́bá uwẹ́kẹ̀sì mùsùlùmí ìmágàtẹ̀ẹ̀tẹ̀ egwu bì màkú ẹ̀kọ́ egwu ẹ̀nì solidarity pàámà ẹ̀jẹ̀ pàámà tẹ̀ǹkẹ̀tẹ̀ jọ́ nà ló ìmágàtẹ̀ẹ̀tẹ̀ nà ìbẹ̀rẹ̀ mú kegwu àbẹ̀rẹ̀ dáwọ̀ bẹ̀dáwọ̀ màjẹ̀bọ̀lá ẹ̀ nẹ̀rọ ẹ̀dú múlùú tẹ̀ nù dáàbò tẹ̀dáàbò ẹ̀ ń búkù ma ń tẹ̀rẹ̀fẹ́ ẹ̀yà múnà òbí ẹ̀ ń tààbò ẹ̀rẹ́ bí èdèdè mẹ́ta ọba mẹ́ gómà nà mọ́nùkú àmọ́máyé àmọ́má máa ṣe fún mẹ́ òkà ọmá àti fi àmì àmì àyà àmà àyà dúkìá nà dúkìá nà egwu kete kite egwu eke ka ị na-agụ ka agụ a na okulele a na gbogmeteome a na gbogbede na ha lụrụ alịda alaemeke adaba ọhụ iti moto ale machini ale memuna moto ewa memuna machini a ada aka na moto because my attack on Islam, my day Muslim, my attack Islam. I shall do a color to Dada Bakere, I shall do a color to Madi. Olúgbò mà dé lẹ́wà ká gbogbo ìlà ìdè. Gbogbo mà dé àdì Islam, mà jẹ́ síbẹ̀ gbùgbù, mà dé Islam, mà jẹ́ tó dé, mà dé Islam, mà jẹ́ síbẹ̀ bọ́ọ̀dù. A ṣàdó akọ́lọ́ bí Umaya dada, a ṣàdó akọ́lọ́ bí Máṣẹ̀kù, ìyá àdìrí ń dùn wá.

فأيمان ما فيه وما تقولون فيه وهو ما يزال الإسلام المسلمين وعزيز السيف كما مشركين وذكر عداك وعداك وعداك دين وأن كنا نصوص إخوان المسلمين برحمتك يا رب العالمين اللهم من أعرادنا وعلى الفتنة المسلمين والشر فاجعل كيده فينا ورسلوا بنفسه واجعل تدبيره تدبيرا عليه اللهم عليك بكل عدو الإسلام والمسلمين اللهم زلزل عضلات قدامهم واجعلهم وأموالهم غنيمة للإسلام والمسلمين وأحسن عاكفتنا في الأمور كلها وأجبنا من جزء الدنيا وعذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ربنا لا تعاهدنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إسراء ما عملت ولا تزلنا من فضلنا ربنا لا تعاملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المتمردين فانصرنا على القوم العادين وعند من نصر دينا وافتح لنا ابواب حكمتك برحمتك يا ارحم الراحمين ربي اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب قوموا الى صلاتكم الى